Thank you. sí ogun kogun kan tó lè borí. ní ọmọ ènìyàn tó bá ṣayé tán tó gbàgbé ọ̀run. ẹni mọ̀ òkú ẹni kò mọ̀. lábúra kàtà búkàtà làmùlàmùlàmùlà ìbúra búra kàtà ní wọ́n méjì. àbí bàbá ẹ̀ pé <laughs> lórí ni ò tó rí ni àbí wòyàn ni ò tó rí orí mi lórí dúró oníwà àgbà lójú bá tó tiẹ̀ ń sọ̀rọ̀ lẹ̀kẹ̀ mo rí nírìí wípé mi ò rò pọ́ ọmọ Yorùbá gidi ni wọ́n yìí ó fi bàbá arúgbó lẹ̀ ó fẹ́ wọ ìwé kí ló pé èjì mi mo ṣẹlẹ̀ ní sixty three mi orí ẹ̀ dàrú wàá sọ̀rọ̀ wípé wípé wàá nà lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n bí ẹni wọ́n bí first born bàbá ẹ̀ rí ẹ́ bàbá onílẹ̀ kẹ èmi ni wọn ò bí fọ́sùn bàbá tẹ̀mí rẹ. tí o bá dán wo pẹ́rẹ́ wà dán tán. ẹ wọ bàbá. mo lówó mo lóògùn mo ní gbogbo ọkọ bàbá tí wọ́n bá fún yín ní ìfọ́tí olóyìí tí wọ́n gbọ́ ògùn tẹ́ nìyẹn apá ọlọ́mọ yín ló tó ah. ẹ gbàgbẹ́gbẹ́ lóògùn ṣé yẹ wọ̀nyẹn ni ṣé wọ́n kẹta. oníṣẹ́ tá a ti kú o ti fẹ́ kú o ti fẹ́ kú. máa gbá mi lójú. máa nà yín bí ọmọ kéré máa nà yín bí ewé kò yẹ máa nà yín bí ewé. from your complexion state wo ni state yìí. kí ni what's the problem kí Are you a Bororo? bòròrò tó bá jẹ́ wípé orí ẹ pé ojú ọmọ yorùbá ò ní root sí mi. bẹ́ẹ̀ni. tó bá dẹ̀ mọ signal tó mọ sign tó wà lọ́wọ́ mi ò ní root. ọ̀pọ̀ àpò mi dada tó bá bá mi tí mo bá àwọn ọ̀rọ̀ tó bá bá mi ní etí ní ten a.m. power mama tó fọ wá sí. bàbá tó bá gbà yẹ̀wò tí ọwọ́ mi bá gbà yìí tó bá gbà yẹ̀wò bọ́ọ̀rọ̀. ṣẹgbọ́ can you imagine this. kí wèrè ńlá ẹ̀ lọ́nà ọ̀rọ̀ bọ́lọ́gùn ẹsẹ̀ mi ò dájú máa ẹ̀ lọ ṣé mi ò dájú this this useless man lónìí why don't life obìnrin yìí báyìí náà no I just want to understand I need to kill them. ẹ̀yà tí mo ní kó lọ pè wá ló ń sọ. olha kò kí ìyá aí, ìyá e kẹ́mi ẹni tí mo wíri ìyàwó kékeré tí mò te bẹ́ẹ̀ sọ. mo agora agbára ọlọ́run wàá fi ṣe kejì ara àmín òun ni òun rè funke, ẹ̀yìn fúnkẹ́ fúnkẹ́. mo ń dá yín lóhùn. daddy ẹ̀ nìyẹn. Ah, dáàdì kẹ́mi dáàdì kẹ́mi Akínwálé o wí bẹ́ẹ̀ o ṣe bẹ́ẹ̀ olórí láyà o gbé obìnrin wa ká mi mọ́lé. àbí mo ti ń bá ẹ sọ bí ọ̀sẹ̀ bíi mélòó kan tí mò ń sọ fún ẹ pé ẹni tí màá fẹ́ lé ẹ o ọmọ kékeré ni o ṣùgbọ́n ó máa ń wù mí kí n tètè gbé wa mi nífẹ̀ẹ́ kó bàtà gbọ́ ṣé bí mo tó ṣe ṣe yìí ṣe láburú ni. ẹ lóòótọ́ o sọ fún mi ṣé àti wá gbà ni ṣé mo ti accept ni. Akínwálé <laughs> mo jẹ́ ẹ̀mí ẹ̀ kápẹ́ńtà ẹni mo sọ kò jẹ́ fẹ́ yín ní ọ̀ṣun. nítorí kíni. kò jẹ́ babaláwo ju bẹ́ẹ̀ lọ ládùúrì àti mo jẹ lórí ẹ̀ ládùúrì àtàjọ jẹ papọ̀ ọjọ́ àìrí jẹ ọjọ́ àìrí mu. ẹ dúró jò ó bá mi ralẹ̀ ni àbó bá mi kọ́lé ẹ mo béèrè lọ́wọ́ ẹ ni àbó ra mọ́tò fún mi ó ti tó ìyàwó kékeré ó ti tó jàǹdí ṣíṣe ṣé ó bá mi ralẹ̀ àbó bá mi kọ́lé àbó ra mọ́tò fún mi débi pé mi ò ní ní confidence láti fẹ́ ìyàwó so kò sí authority fún mi láti fẹ́ ìyàwó wọ́n ní mo ṣe máa gba púpà lọ́wọ́ ẹ̀ ó tanra ẹ̀ òbí mi jìyà irú ìyàwó ló bá mi jẹ débẹ̀. ó máa disappoint mi gan-an mi ì mọ̀ pé lè ṣerú nǹkan tó ń ṣe amọ̀rú yìí tẹ bá ti fẹ́ ṣèrànù tẹ fẹ́ ṣe lè máa níyẹn ṣó bá mi jìyà ni ṣó bá mi kọ́lé ni ṣó fún mi lówó ni ní ìwọ́sẹ̀ mi. mélòó ni babaláwo tí orí tó fẹ́ yàwó. jọ ṣé mi mú ẹ babaláwo ni o ò gbọ́n mi ní babaláwo. ṣé èmi fẹ́ as babaláwo. ẹ̀rẹ́ ìgbọ́. èmi máa babaláwo gidi. babaláwo tí o ṣíyàwó tó máa fẹ́ yàwó púpọ̀ bẹ́ẹ̀ mo sọ. ẹ wo ẹ̀yin ọmọ ẹ wá gbọ́ o ẹ sọ fún ẹ̀gbọ́n yín kó sọ fún bàbá yín Akínwálé pé mo ní kò tó bẹ́ẹ̀ mẹ́tàlá ẹ̀ ò tó bẹ́ẹ̀ láti fẹ́ yàwó lé. ẹ wò mọ́ mi wá. ni wèrè èmi ni mọ́mí ẹ ṣé mi mo bí ẹ. ah ok orí mi tí mo package o rò pé mo wà òkè mi ìwà òkè o béèrè lọ́wọ́ ẹni tó fẹ́ fẹ́ o àmọ́ ò tí ì rí lẹ́gbẹ́ o ta ni ya ẹ̀ ta ni mọ́mì wa sórí mi báyìí o ti sábẹ́ di mọ́mì wa mọ́mì wa. nígbà tí wọn náà rí ìyàwó kékeré for the first time tí yóò tó ń bu báyìí tó ń ṣe báyìí ṣé kò yẹ kó fà á mọ́ra. akíwálé màá kí ẹ jẹbi lọ́nà ọ̀nà màá bí ẹ lákàlàkà àmórí akọ rẹ dọ́ọ̀lù dọ́ọ̀lù ló bí ọkọ rẹ. dájú ẹ wò àwa ò gba ìyàwó kan. Ah, ìfú ìyá ilẹ̀ gẹ́jẹ ẹ rí mi wò bí ìran fi wọ́n lẹ̀ ẹ rí mi wò bí ìran ẹ rí mi wò bí ìran èmi bàbá ní ká mẹ́rin ọ̀la la máa mú. ẹ jẹ́ kí n tètè wá máa lọ. ohun tó ṣẹlẹ̀ ibi tá a bá ní kí gbégbé má gbé ilẹ̀ ló máa gbé inú ilé ìlẹ́jọ́ máa gbé but for now she excuse wọn ìwọ nìṣó máa mọ bí ṣe máa arrange bí kan fún ẹ̀ta náà for now èmi tá a ní kí gbégbé má gbé ló máa gbé ó tọ́ra ẹ tó ti yí ẹ̀wọ̀n kọ́ ló máa pàṣẹ fún mi jọba ìlọjà rẹ sísí. ayé lórí yẹn. ẹ̀dá ayé lórí yẹn. ayé kọ̀ndù nígbà tí mo fẹ́ gbéṣẹ́ fún yín wọ́n ní kí n má gbé fún yín pé ẹ ṣe kápẹ́ńtà mọ̀ ẹ convince mi ẹ ní ẹ̀ ṣì ń ṣe. ẹ má sọ fún mi kí n ní sùúrù kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ ti parí iṣẹ́ mi bí chair yẹn ṣe wà láti last week náà ló sì ṣe wà yìí skeleton tó wà láti last week yẹn náà ló sì ṣe wà yìí Ayékánjú Ayékánjú máa fọ ọlọ́pàá gbé yín o máa fi ọlọ́pàá máa fi gbé yín àkí ló ṣẹlẹ̀ náà ẹ má sọ fún mi kí ní sùúrù ẹ má sọ fún mi kí ní sùúrù Ayékánjú máa wojú yín wọ́n dẹ̀ sọ fún mi gbà yẹn wọ́n ní ẹ̀ ṣe fọ́níṣọ̀ mọ̀ ẹ̀yin lẹ́lẹ̀ ṣì ń ṣe wọ́n dẹ̀ máa ń disappoint ẹ̀nẹ́ kì disappoint pẹ́ẹ́ni disappoint mi ní ìsìn ó ti kọjá disappointment kò sí problem kí n tún fún one week ẹ mọ̀ one week tí yín ò kì í ẹ má wọrí màá tún fún yín láwọn dá one week lẹ́yìn one week yẹn nǹkan tó ju yín bá ti rí ẹ máa fà á mọ́. okay. hello Kẹ́mi. báwo ni ó mọ ọ̀dọ̀ ayé kan tó ń ṣe fọ́níṣọ̀ ẹ̀ ẹ̀ wá bá mi bẹ̀. ah báwo ni kẹ́mi tó wà òkè èmi ni mo ní kó wá rí mi fún one or two things. mi like àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ṣẹlẹ̀ níjọ́ mẹ́ta mi like bó ṣe máa ń ṣe ní class ẹ eh? kí ni nǹkan tó ń ro kí ló ń ṣẹlẹ̀ it's unusual view. you ìwọ tó yẹ pé kí n tó béèrè question ẹyọ kan o ti dáhùn you are very brilliant but these days o kàn máa ń dán class kí ló ṣẹlẹ̀ nǹkan tí mò ń face ni ó ti pọ̀ ju èjì mi lọ so láwọn iṣu kan tó yẹ pé mò ń face ní ọ̀dọ̀ wa so nǹkan tó fà á nìyẹn má bínú sà. Can we talk about it? bẹ́ẹ̀ni sà. Okay, if you don't mind lọ dúró dè mí nílé ṣe é get ọ ṣáà mọ ọ̀dọ̀ mi náà. ẹ tó bá ti délé bọ́kẹ̀tì mo fi ń wọ̀ yẹn tó bá wà bẹ́ẹ̀ kí wà ń bẹ́ẹ̀ dúró dè mí mú un bọ̀. ilé ọ̀dọ̀ yìí. ẹ ẹ máa fẹ́ face ní fámìlì wa ó ti pọ̀ jù ó ti ju ọjọ́ orí mi lọ ńkù. kò sẹ́ni tí ò ní family problem ṣe you get but àwọn nǹkan kan náà wà tí wọ́n náà máa ń ṣe tó wrong tó wrong irú àwọn ọ̀rẹ́ tó ń bá rìn yẹn kò yẹ kó máa bá rò àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn ṣe wọ́n lè mislead láìfẹ́ wọ́n lè jẹ́ kó concentrate wọ́n tún máa máa complicate issues fún ẹni òótọ́ nìkan tẹ̀sán ọ̀gọ̀ bọ́ ṣe mọ̀ pé àwọn ọ̀rẹ́ yẹn náà ìgbà tí wọ́n wá tí wọ́n sọ pé à o mo fẹ́ kí àjọ máa ṣe ọ̀rẹ́ o tí mi bá dá wọn lóhùn wọ́n máa rò pé èèyàn ní ìgbéraga ni. kò rí bẹ́ẹ̀ in life in life mo ní ọ̀rẹ́ kan dẹ̀yìn ó bà ayé mi jẹ́ tán díẹ̀ ló kù àwọn èèyàn wá pè mí pé ẹni tó ń bá ṣe ìkọ́yọ́ kó máa bá ṣe náà tó ti gbà tí mo change ọ̀rẹ́ tí mi bá ṣe mọ́ láyé mi tó nítumọ̀ ìwọ náà ò ní láti change àwọn ọ̀rẹ́ tó ń bá ṣe sórí àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ tó ń bá ṣe yẹn náà ò ní láti fi wọ́n lẹ̀ ṣé you get. ọkọ ẹjọ ọkọ ẹjọ ọkọ ẹjọ ọkọ ẹjọ ọkọ ẹjọ ọkọ ẹjọ ọkọ ẹjọ sítá mi wàhálà máa ti wà. wàhálà ti wà. Ah, sítá mi ẹ wo ọ̀tá mi ti padà ṣẹ́ sí i. ẹ wo òde sọ̀rọ̀ ààrẹ síbi ti báwo. sítá mi ah, ẹ wo mo ti lóyún. Fẹ́mi. sítá mi olóyún kò dẹ̀ kí n ṣe fọ́ọ̀tì bí ọkẹ́ wa wo ṣé wọ́n kú olórí burúkú yẹn ṣé wọ́n olórí pé kí n wá kó o fẹ́ kọ́ mi níṣẹ́ tó fi tipátipá lọ rẹ́pù mi. ẹ sì sáà ṣe lè mọ̀ tó mọ́ mi gbọ́dọ̀ mọ́. Ah! olóyè láti wò láti mọ̀ ṣe lórí ẹ̀ oyún ló wá fi sọ fún mi àwọn ti ṣẹ̀ sí ọmọ ti bà jẹ́ olóyún. mọ́mí mọ́mí yẹ mọ́mí yìí ah dábì wọn kọ́ tó fa wọn kọ́ tó fa mọ́mí. kẹ́mi kí ló ṣe tó sunkún. ṣó pọ́sibù kó má sí nǹkan kókó dẹ̀ máa ké báyìí. nké. nǹkan tó bá ń ṣe ẹni kò sọ fún mi mo pè mí nìkan lọ́rẹ́ ẹ so nǹkan tó bá ń ṣe ó máa máa ṣe mí náà so sọ tó ń ṣe fún mi ká lè sọ̀vẹ̀. nǹkan kan ò ṣe mí mi ì wo lára ó kò jẹ́ wípé mo ń ronú ayé mi ni nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kò ń ṣe pé mò ń sunkún mo ń ronú ayé mi. sunkún mọ́ kẹ́mi sórí ó dáa kéèyàn ronú ilé ayé ẹ kó mọ next step ibi tó ń lọ but at least má ronú débi pé o máa lọ ṣe nǹkan tí ò yẹ kó ṣe ọ̀rọ̀ ilé ayé yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló gbà ọ́ tó o ní láti ronú nǹkan tí mo ti ẹ̀ torí ẹ̀ ń wá ìkiri mọ́mì wọ́n ti ń disturb mi látara lórí ọ̀rọ̀ style tó sọ pé ó fẹ́ fún wọn. Ah, mo ṣe máa ń tètè ń gbàgbé nǹkan báyìí aṣọ tó sọ fẹ́ wọn fẹ́ rán gbà yẹn so style yẹn òun lọ fẹ́ wọ́n fẹ́ gbé fún télọ̀ báyìí aṣọ yẹn so mi ò dẹ̀ mọ style mi mọ mo fẹ́ júwe style yẹn fún ẹ̀yìn tó mo ṣe ń wá ìkẹrẹ. ó wà ní mọ́mí wa báyìí. ó wà ní ọkùn. ẹ ká máa lọ. ọ̀rẹ́ mi kẹ́mi máa lò ó mú un. mọ́mí báwo fáì máa bẹ̀rẹ̀ jẹ́ náà mọ́mí wà ó yes ma. ọ̀rẹ́ ẹ̀ ẹ. Ah, ó ti tó ìjẹta tí mo ti rí kẹ́mi báyìí mọ́mí ìjẹta lórí kẹ́mi gbẹ̀yìn. bẹ́ẹ̀ ni màá. kò dáràn ọlọ́mọ ayẹ̀kẹ́ fojú sunkún ọmọ ọlọ́mọ ayẹ̀kẹ́ wọ́n mọ tì. mọ́mí kí ló ṣẹlẹ̀. ó rí kẹ́mi. bẹ́ẹ̀ ni ìjẹta mo ti rí last. àti ìjẹta ni kẹ́mi ti kúrò nílé tí yóò wẹ̀yìn wò mo ti pe fóònù ẹ̀ switched off ló wà mi mọ bomi tí mo lè wá lọ àfọ̀dún ẹ. kò sí lọ́dọ̀ mi èmi gan tẹ inú bẹ inú bẹ wá switched off mo rò pé tí bá ti lọ ibi tí mo lọ tán tí màá wọlé lọ́sàn-án. ọlọ́run jẹ́ padà ṣẹ̀sìn ah mi ò ní ṣẹ̀sìn ní ayé mi mi ò ní wọ́n mọ ti ní ayé mi. àmì àmì mú mi ṣe ti wá àwọn step lẹ ti take like. ee step mo sì ní kí n wá sọ́dọ̀ ẹ̀ ní kí n wò bóyá wá sápamọ́ síbí ni. kẹ́mi ò sí lọ́dọ̀ mi mú mi. ṣé kọ́tí kẹ́mi ń ṣe ìṣódà lọ́mọlúàbí ìṣódà. ẹ jẹ́ ká lọ sí police station mọ́. ó dáa. ṣé kò sí kí wọ́n ti kidnap kẹ́mi báyìí. ah ó dáa. mọ́mì. ṣẹlẹ̀ gangan ẹ ta ló rojọ́ fún ẹjọ́ fún kí ni ọ̀gbẹ́ni yẹn ti lọ tipẹ́tipẹ́ kí ló ń ṣe ẹ ọmọ ilẹ̀ yẹn ẹ mo ti sọ tẹ́lẹ̀ náà ẹjọ́ aṣọ tó ń wọ ẹran aṣọ òṣì ni èmi máa ti jẹ létí máa jẹ lọ ọ̀gbẹ́ni kúrò lórí ìwèrè ìjàre já. kí ló kí ló ti ló ṣẹlẹ̀. ìyẹn lẹ́jà rí ọlọ́run ojú káàkiri ni. àṣé kò mọ̀ pé. ọmọ wo lélẹ̀. ṣé àmọ́ ọmọ eléyìí ni ọmọ tó ṣẹ̀ dọ́dọ̀ rẹ̀ ni. Ah, aláyé ń pè ẹ́ náà ìwọ náà ni wà náà. wo ẹlẹ̀ báwo ni sọ̀rọ̀ sókè polongbé ládùúgbò yìí náà. ọ̀dọ̀ rẹ̀ mi níbẹ̀ yẹn. àkọlé pọ̀ gan bó ló ń lọ sìn bó ló ń lọ. fẹ́ gẹ̀ẹ́tì nǹkan sálẹ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ni ẹ mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ kan wà wà. ẹ má bínú ṣé kò sí. mo ní mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ ní ṣé kò sí tẹ̀. ó yẹ wẹ́n ni. ọgbẹ́ ìmọ̀. dúró ṣé o mọ àwọn guys yẹn rí ni. mi mọ wọn rí o mi tiẹ̀ mọ wọn rí rárá rárá. o mọ wọn mi mọ wọn. àwo máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ o ah, máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ torí àwọn guys tó ń wọ yẹn wọ́n wà desperate gan o ah. and they can damage your life ọlọ́run dìde fi mi ṣe gàrí tíra ẹ̀ ni tí ó bá ń ṣe èmi ah wẹ́ ká tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ náà eh, kí àti pé kí ni wọ́n wá ṣe ní around yẹn kí ló yẹ tó gbàgbé. ọ̀dọ̀ rẹ̀ mi kan ni mo dé sí ní bẹ́ẹ̀ òun ni mo ní kí n gẹ́ẹ̀tì nǹkan náà ń pè mí tí mo dẹ̀ fi lọ bá wọn Where? Jack, ká eh, that one is aside I'm pẹ́rẹ́ǹtì ńkọ́. ẹ wo àwọn pẹ́rẹ́ǹtì mi bẹ́ẹ̀ ṣe rí mi yìí mo sọ kúrò nílé ni o ah. hmm. àwọn pẹ́rẹ́ǹtì mi gan wọn mọ more tí mo bye bye. báyìí báyìí mo sọ kúrò nílé ni. why kí ló ètò sá kúrò nílé kí ló ṣẹlẹ̀. àṣemáṣe kan màá ní òun màá ní mo ṣe tó di oyún be me ló gbé mi bẹ́ẹ̀ kẹ́dẹ̀ máa wá wo oyún yẹn ti bàjẹ́ báyìí o oyún yẹn ti bàjẹ́. ee normal thing ni mistake tó lè ṣẹlẹ̀ sẹ́dá ni at any fucking time olóyún that's not a barrier and oyún tàdé ń sọ yìí ó ti bàjẹ́ kí ló tó fi padà sílé lọ báwọn pẹrẹntì. Ah, ẹ wo ẹ̀rù ló ń bà mí ah, mi mọ nǹkan tí mo máa bá tí mo bá délé òun ni kò jẹ́ kí n lè lọ sílé ẹ̀rù ló ń bà mí. ẹ̀rù ń bà ẹ́ bẹ́ẹ̀ ni ṣé má bínú ṣé ẹ ní àgbà kankan lè ẹ lágbàlagbà bóyá bíi elderly person ẹ nílé. àgbàlagbà a ní. lágbàlagbà wàá dé try wàá lọ bá àgbàlagbà tẹ nílé yẹn abẹ báwọn parents ẹ sọ̀rọ̀ bóyá wọn lè reconsider ẹ ọmọ ni òṣà ní burú títí ká lè fẹ́ kùn pàjẹ́ wo jẹ́ kí n sọ ọkọ fún ẹ sórí téèyàn bá ń sáré kéèyàn má tẹ̀ téèyàn bá ti tẹ kéèyàn má kú ni èèyàn máa ma sáré ẹ o ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn ló bá àgbàlagbà tó wà lẹ́yìn wọn á bẹ bá àwọn parents ẹ sọ̀rọ̀ wọn á dẹ̀ reconsider ẹ ẹ wo ẹ ti ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ torí tí kò bá kí n ṣe ẹ̀yin kí ni mi bá tún máa sọ báyìí kí ni mo mọ̀ tó máa tún ṣẹlẹ̀ sí mi báyìí ọpẹ́lọpẹ́ yín ẹ wo ẹ ṣé mo dúpẹ́ o èmi mi ní. má gbà padà o lọ gbàdé ọ̀dà rò ní o gbà má gba ibẹ̀ padà o mo kìlọ̀ fún ẹ o tèmi nìyẹn ó dà kù. kẹ́mi ṣáyé ni wọ́n ń ṣe èyí tó yẹ kó o kọ́kọ́ fi ṣáájú òun ló wá fi kẹ́yìn ṣé o kéré jù tó bá lóyún ni ṣé o mọ wàhálà tó ṣe kó yẹ ẹ sí lórí gbóngbó ẹ káàkiri kò mọbi tó wà ó kì í ṣayé bẹ́ẹ̀ ẹ ṣé ká sọ pé torí gbóyún ti wá wálẹ̀ báyìí òun ló jẹ́ kó wá yọjú sí mi. dáàdi ẹ ṣáájú ọ̀tọ́rí ọlọ́run fọlọ́run bàbá ẹ bá mi bẹ mọ́ mi ẹ bá mi bẹ wọn ẹ̀rù ló ń bá mi. èmi ni mo níyẹ́ ẹ̀yẹ́ lónìí mi kò sí ní tí mo bá sọ. So. tí o ní gbọ́ ó ti gbọ́ ọ̀nà ọkọ̀ tí wọ́n ń ṣe ayé bẹ́ẹ̀ wọ́n ń ṣe ayé bẹ́ẹ̀ ah! mo fẹ́ yan ọmọ yìí fàjẹ́ jámọ́ra jamọ́ra jamọ́ra jámọ́ra ó mọ̀ pé kankan ni ó gbẹ̀yìn tó wá gbẹ̀yìn wá gbẹ̀yìn ẹ̀tàn wá sá kò ní bá rí yẹ àánú àṣe ẹ̀rọ ìyá kẹ́mi ni ẹ̀ láàpọ̀ ẹ̀ wò mo fẹ́ rí ẹ hmm, mo fẹ́ rí ẹ kó yọjú sí mi kíákíá ni eh, kẹ́mi kódà kẹ́mi wà lọ́dọ̀ mi gbogbo fìyẹ́lẹ̀ fìyẹ́lẹ̀ nígbà tó bá dé a máa sọ ó wà lọ́dọ̀ mi eh, kò sí wàhálà ayọ̀ àlàáfíà ló wà kò sí nǹkan kan tó ṣe tó ti gbọ́ lọ́ọ̀ká rẹ̀ lẹ́yìn ìyá mi jẹ́ ọmọ arọ́tí rẹ̀ bí òjò ọmọ alámẹ́sẹ́ ọmọ ẹlẹ́wù dúdú tí mo ti kò fún ààrẹ nígbò yẹmẹ tu ẹ̀ làmọ́ làmí ò gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ ẹ̀ka ọmọ ṣèké kó o bí ọmọ bí o bá ṣèké ara ẹ̀rọ ẹ̀ ọ ti sọ ẹ̀ inú ẹ̀rọ bẹ́ẹ̀ inú ẹ̀rọ bẹ́ẹ̀ káyì. ti fúnkẹ́ a ní nǹkan tẹ́ ṣe yẹn ò dá sẹ́ mo sì máa máa rìpítẹ̀ báwo lẹ ṣe máa fi single guy sílẹ̀ máa lọ máa fẹ́ married man ẹni tó ti níyàwó sílé nǹkan tó yẹ káwa máa ṣe kẹ́ bá wa wí ń lẹ́yìn wá ń ṣe kó make sense. ṣé o pọ́n embarrass mi sí níbi tá a jókòó sí i irú embarrassment wo lélẹ̀ iṣẹ́ kan tá a wá ṣe ń bíbá yín nìyẹn ni kí ló kọ́ ẹ̀kọ́ lẹ́yìn tí mo lọ fẹ́ ẹjọ́ jẹ́ ìsọ̀rọ̀ ẹni bá wù mí ni mo lè lọ fẹ́ mo lè lọ fẹ́ ẹni tó bá wù mí n bá farúgbó n bá fẹ́ kò sí ìjókòó ẹ̀ náà. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù àǹtí ìyẹn kó la wá ṣe ń bí náà ẹ for God's sake ìyẹn kó la wá ṣe ń bí ẹ ká gbàgbé ẹ. ọ̀rọ̀ gbàgbé ẹ̀kọ́ tí màá jẹ́ kó yẹ pé nǹkan tó sọ jáde lẹ́nu yẹn ò dáa lójú yín kó máa sọ orúkọ bẹ́ẹ̀ sí mi tábà lọ bọ̀ mí ìṣe ọmọ tí máa ń sọ ọkọ mi ni. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù sórí ìwọ ni mo rí bá wí torí mi mọ tó kún ẹ pẹ̀lú life oní life. ó yà mí lẹ́nu. ẹ ọ mà tí ọ nà ọ. ẹ ṣe o. ọ ah, lè fẹni tó bá wù wọn ah. báyìí wá ọ lè fẹyàn mẹ́ta papọ̀ ẹ lè fẹyàn mẹ́ta àti ẹ mà ṣọ. ẹ ó possible. Ah, ẹ mà ṣọ. ṣé o ṣé o ń gbèjà mi ni àbí ọgọ́ ń bú mi. àti mo rò bẹ́ẹ̀ mà tí ọ ni. àníkan tó ń sọ yẹn ò dáa báwo ni mo máa fọkùnrin mẹ́ta. ẹ má bínú ẹ má bínú àǹtí ṣorí kọ̀rọ̀ ẹ má bínú àǹtí kò sí wàhálà kan tí mo tẹ̀ ṣe pè yín mo rò bí ọ̀rọ̀ tó fẹ́ sọ yẹn tiẹ̀ máa tiẹ̀ ṣe dáadáa ni nítorí birthday mi ni mo ṣe pè yín o àǹtí ibẹ̀ yìí fẹ́ plan ẹ̀ ni o. ẹ plan ẹ bó bá ṣe wọ̀nyí. Ah, ah. ẹ má bínú àǹtí. mi ò tẹ̀ bínú ẹ plan kan yín mo ṣàwà lórí ìdókòwò ẹ sì ń bínú ni. a ní mi ò bínú. Ah. èèyàn èèyàn tó fi ó fi yan gbọ ilé lọ fi arúgbó ọlọ́mọ kan tó rí náà wọ́n máa tù ọ́ wọ́n máa tù ọ́ àǹtí. ọ̀rọ̀ tiẹ̀ gan pọ̀. ẹ má bínú. ọ̀rọ̀ má bínú kọ́ òun fi ṣáìṣá bú mi ni. mi ò bu yín ọ̀rọ̀ bọ́dẹ̀ là ń sọ àti sọ̀rọ̀ hall àti mọ̀ọ́bá yẹn fẹ́ ṣe. ọ̀lù ń wọ èkó èlò. ọ̀lù bá wọ bẹ́ẹ̀ dèbè là ń sọ̀rọ̀ pé àǹtí. ẹ lọ ọ̀lù ń wọ yìí. àǹtí ẹ ṣe ń dunu. ẹ àǹtí ẹ jẹ́ ká lo ọmọ ọmọ yìí ní ọ̀lù. ẹ bá tẹ̀ lọ mọ́ ọmọ jẹ́ tó jẹ ilé. ọmọ àti ẹyin tẹ fi ó bínú gan ló sọ̀rọ̀ ìfọ́ àtúnṣe ló dàbí kílẹ̀ la ń gbó gbé mi nìyí. ó ń sọ̀rọ̀. ọlọ́wọ́ ìdí ọmọ àdírẹ́sì pé kí ló gbé mi lọ ẹrú bá mi ó lérò lè kà nínú kí ló gbé mi wá ṣe níbo ni mo ti ń bọ̀ tí mi ìnákú lọ́rùn báyà má kò mi o yìnyín mú mi ìfọ́ àtọ́ náà máa jábọ̀ ṣe jẹ́ fún mi tẹ́lá tó dúró tẹ̀ kọ́kọ́ fèsì ọkọ ẹ̀ pẹ̀lú bí ọkọ ẹ̀ ṣe jẹ́ babaláwo tó ó lérí mọ́kọ ẹ̀ báyìí ni ó ṣe wà kọjú sí mi pé ah òun afáyé hàn mi òun ajá bí mo ṣe gbogbo òun ṣe jẹ́ fún mi ṣó dẹ̀ kékeré lọ́nà báyìí kó gbé mi mì má mi ṣe gbogbo jìnnìjìnnì mú mi pé. kí ni nǹkan tí wọ́n wá sọ fún. akéwì ah, fẹ́ ṣe máa mi mú pèpè náà. Ah! ọmọ ẹni ìbàjọ́ ni àbáyọ ah. fúnkẹ́ òun bẹ̀. àbí. wo bí ṣó o rí ìlérí léka tó lérí fún ẹ̀yẹ ó ń sọ̀rọ̀ àgbà fún ẹni ọmọ Yorùbá tó bá dẹ̀ gbọ́ Yorùbá dáadáa á mọ̀ wípé òwe ló fi ń bẹ̀ sọ̀rọ̀ ó lóun máa fàyè hàn ó wá ń bẹ̀ ó ń bẹ̀ bóyá ló mọ̀ túmọ̀ ọkọ tó ń sọ fún ẹ̀ fúnkẹ́ ó mọ ọkọ tó sọ pé òun àfàyè hàn ẹ̀ lára pé òun àfàyè hàn ẹ̀ ó ní wípé kó ló di ẹ kó sùn kó má jì mọ́. lórúkọ Jésù. kí ló ṣe gbọ̀ tó ń pọ̀ lórúkọ Jésù ó ló ní ẹ máa lọ láàárọ̀ kùtùkùtù kó dẹ̀ di òru kọ́sàndó òru mọ́yàn lójú tó ní mi jẹ́ pépé kúpe sọmọ tèmi lára ṣùgbọ́n máa jẹ́ kó yé máa jẹ́ kó mọ̀ wípé ibi tí tiẹ̀ ti parí sí ni ti tèmi ti bẹ̀rẹ̀ ah fúnkẹ́ wàá wá mọ̀ kó níyà èmi àjẹwọ́ fún. ṣé kì í fọkàn balẹ̀ mọ́. ọkọ̀ ẹ ti balẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kì í ṣe pé kò ṣẹ̀ṣẹ̀ fọkàn balẹ̀. mọ́mí ẹni gbogbo ẹ̀dẹ́ kò sí lọ́wọ́ báyìí jẹ́ kí mi rárá tètè. òṣè ọkọ wo bí bó bá ti rí mi ẹyin ẹ mú wà. ẹ ṣe o máa ń bọ̀. òṣè ọkọ kò fọkàn ẹ balẹ̀ o kò sí kankan ẹ wo iṣẹ́ kọ́kọ́ máa ronú o. ayọ̀ tí wọ́n ń wá káàkiri ìta ṣé kò sí inú ilé mi ah. for example bó ṣe gbórí lé mi lé ẹsẹ̀ yìí nígbà tí mo wà lọ́rùn <laughs> oníyàn bá wà lọ́rùn kò sí wàhálà kò sí dààmú lọ́rùn gbogbo mm. nǹkan lọ déédéé ní mẹ́lọmẹ́lọ ní lọ́rùn. ṣẹṣẹ wa òkè. òkè. ẹ pẹ̀lẹ́. ó jẹ́ pé mi ò fẹ́ kẹ́ máa fi magi sọ ọbẹ̀ mi púpọ̀. kò sí wàhálà. kò dáa kí magi pọ̀ nù ọbẹ̀ ẹni tó bá ti dàgbà. o ti gbọ́ yín. <laughs> ọlọ́run ìfọkànbalẹ̀ ló jẹ́ ọlọ́run má ka àyà wa sókè. ní mọ́mẹ́ǹtì kò ṣe postpone o lè rí mìíràn lẹ́yìn létà sọ tó bá fẹ́ sọ tàbí kó jẹ́ kó di létà ká tó ríra. dádì ó dá dádì torí owó skul mi ni mo ṣe wá bá yín dádì ẹ fún mi lówó skul mi mo fẹ́ padà sí skul. Ah. owó skul torí ẹ wò pé dídé kí n wá kí ló tiẹ̀ máa ń ṣẹ̀yìn ọmọ yìí àbó o ṣe gbà mí. torí owó skul lè ṣe wá bàbá yín wá ẹjọ́ tó rán ṣe fẹ́ pọkàn mi fún mi ni ẹ sọ fún mi. I wonder. ṣé ìjì yìnyín ẹ lè wọ́wọ́ skul fúnra yín. bọ̀dá dì mí ni mò ń bá sọ̀rọ̀ ẹ̀hẹ́n àǹso ṣe fẹ́ náà mẹ́rin tẹ́ ìṣojú pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ pé nǹkan mi wà ń bẹ̀ ìyá yín tó kó yín bọ̀ta kò lè sanwó skul yín ni kò lè sanwó skul yín àbí irú kí ni gbogbo ilé ọkọ mi ṣé ìyàwó tó kó wọn kó bí tó náà wò bá wa gbénu bíbà ẹ̀ mọ́ kò lè má sanwó skul wọn ló tún wá rán wọn wá bí. ṣé mo pé mo ẹ̀ṣẹ̀ ń ro ọ̀rọ̀ tó sọ yìí ó ní point gidi ṣé o fẹ́ gbọ́ ṣé every time èmi ló yẹ kí n máa gbọ́ ọ̀rọ̀ owó skul ah, ah. àtẹ̀yìn o àtìyá yín ẹ ò lójú tì bí ẹran akómádìtú wo bí kò sẹ́ni tó lè yà yín kò nídìí ẹrù ẹ̀. àbí. kó tó kó o gbóyún kẹ tó wọn bá àgbà tó ti mọ̀ wípé òun lè dá ojú bọ́ òun lè gbẹ́rù kí ló dé irú yín fi ń padà pé ẹ fẹ́ gbowó skul. ó yà mí lẹ́nu. ajẹ́pọ̀ máa lè nìyá yín. bọ̀dádì ṣé bẹ́yìn lè bí wa ṣé ẹ̀ ní take responsibility yín lórí wa mọ́ ni ìyá yín ò mọ̀ pé mi ni mo bí kó tó kó yín lọ. ó yà mí lẹ́nu ó yà mí lẹ́nu. kúrò wájú mi kó kó lọ́dà bá lọ́kọ́ lọ́ba yà yín lọ́ba yà yín dájú òsì. àjọ àbúdá àmì tó lé ya ikú òlé ìwọ sùn sórí ẹsẹ̀ jáde nonsense. èmi mo lé ikú òlé mi. ó ní kó dúró kó bọ́ta. àsọ̀ tó dùn tó dùn gbogbo bẹ́lẹ̀ tí wọ́n lórí ẹsẹ̀ onírúurú vitamin tó fún un. mẹ́rìnyá kùsà ayé lórí yẹn ayé lórí yẹn ọmọ ayé aláìmoore ni wọ́n jẹ́ ayé lórí yẹn mandala ayé lórí yẹn ọmọ ayé. ta ló lè káyé jáná ta ló lè káyé já o iná kò káàsì o níyà ní kàndọ̀rẹ́ o aginjù ìbẹ̀rù láyé ó gba igbó lọ́wọ́ aginjù ìbẹ̀rù láyé olú ọ̀dọ̀ bí ọ̀dọ̀ ó gba ọ̀dọ̀ lọ́wọ́ ọlọ́dọ̀ èmi wá dílé mi gbóná kẹ́ni ọmọ ọwọ́ náà la bí n bá ti ń fẹ́ kínní afẹ́fẹ́ ò ní fẹ́ kó máa pọ̀ ní oko lára bí kínní ìbá ti ń yí ọ̀dọ́ wérewère ni kò bẹ̀rẹ̀ sí í ṣe kó má ronú jù sínú ọ̀rọ̀ ilé ayé kọ́rọ̀ ilé ayé ẹ̀ lọ́gbà kó má yé wọ fúnra kó o wá máa já kiri kó o máa ti lé kan sílé kan o máa ti lé kejì bọ́ sílé kejì tó tó tó àwọn oṣù. àánú olúwa ò wá mi rí o ó dọwọ́ ọlọ́run. bàbá gbà mí o àbíbí ṣu olóore ni wọ́n ọmọ ayé lè mẹ́ríyá ní kàndóré mẹ́ríyá sí kàndóré. ó ṣe jẹ́ pé òun fẹ́ wí gèlè torí bẹ̀rẹ̀ sí ní fọ́nà tó di nǹkan tó pọ̀ tó yìí kò yé mi sá. aláhàpá adúpẹ́ lọ́dọ̀ ọ̀dọ́ ẹ̀yin àǹtí Ṣadé. sáwọn ṣe rí ojú tẹ̀yẹ fi ń wo ọ̀rọ̀ yìí ojú mọ́dìgbòlù lẹ́ni ojú mọ́kànlú mọ́tò ńlẹ̀ yìí fi ń wò ṣùgbọ́n àwọn ojú tó ju ojú lọ ni wọ́n mọ̀ ti ń ṣẹlẹ̀ ṣe rí ìyá wa wọnú ọlá tí wọ́n jókòó yìí àwọn tí wọ́n ń bá wọn fa wàhálà àwọn tó lágbára ni ah. bẹ́ẹ̀ ni wọn ò sì ṣetán láti jáwọ́ mm-hmm. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nǹkan tí wọ́n ó ṣe táwọn ò fi padà ṣẹ́gun nǹkan kékeré báyìí ìgbésẹ̀ kan ṣe péré lẹ́gbẹ̀ẹ́ ló bá tán ẹ dákun ilé tẹ̀ ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀rọ òkú rẹ̀. àfà báwo nìyẹn ṣe possible ilé ọkọ mi ni mò ń gbé pẹ̀lú àwọn ọmọ mi ṣé mo fẹ́ kọ ọkọ mi lẹ̀ ní kí n kúrò nílẹ̀ àbí bí èèyàn understand. ẹ má sì mí gbọ́ o mi ò ní ẹ kọ́kọ́ yín lẹ̀ o ilé tẹ̀ ń gbé lọ́wọ́lọ́wọ́ ni mo ní kẹ́ kúrò ń ṣe rí àwọn kankan máa ṣẹlẹ̀ lónìí nítorí ọ̀la ni o wala le akhiratu khairun laka mina le wula kí ọ̀la ó lè dáa ju òní lọ á ṣe àwọn kankan lónìí ó lè fẹ́ nira díẹ̀ ṣùgbọ́n tá a bá ti ṣe ọ̀la ó dáa ilé tẹ̀ ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí kò mẹ́. ìdẹ̀jọ nítorí ọlọ́ ẹ mi fẹ́ ká lùzì èdè ò ní kí wọ́n kọ dáàdi lẹ kí n ṣáà má gbélé yẹn mú. Lord, Lord, ye gaga. To the warning, the gaga limba, ya ya. Èmi ò lè ṣe nǹkan tá a fa ni kí n ṣe o. Ah, mi lè ṣe. Mi lè kúrò nínú ilé yìí o. Nínú ilé ọkọ mi kí n kúrò ń bẹ̀ ah! má le díẹ̀ màá wá kúrò tán wọ́n á ní fún ara mi mo fi owó ara mi kó ẹrù mi kúrò ń bẹ̀ òun kọ́ ló lé mi wọ́n wá fẹ́yàwó mi wá sí ilé á bẹ̀ sí máa ṣe yín bó ṣe òun ah! ẹlòmíà wá gba ìṣe mi ṣe irọ́ o èmi ni máa ṣiṣẹ́ mi fún ara mi mi tí mi kú nísìn ah, láyé ẹ ní kú nísìn ọlọ́run dẹ̀ nílé yín kúrò nídìí ẹ̀rù yín. àmì o. àmọ́ since tó jẹ́ pé àáfà ló ní pé kẹ́kàn tí ẹ ṣì yẹra just for a while ni hmm. kí ló dé tẹ̀lé ṣe. just for a while màá wá lọ tán lọ́run àfi dé báyìí just for ìgbà àti gba gbogbo orun ní ẹ. ẹ fẹ́ gbọ́ akágàn ni mo dì ń bí kò sí ẹni tó máa lé mi kúrò nídìí ẹ̀rù mi ilé ẹ̀kọ́ mi lélẹ̀ ládùúgbò àtàjọ jẹ́ Aisha. Aisha. Ma. Eh, kò sí kúnlé mọ́ kò dẹ̀ sẹ́ni tó sọ fún àwọn kò sí kò ká lè rà mí síbẹ̀. Eh, mi ò mọ kẹ́mi ló dáná lánàá. kẹ́mi ló dáná lánàá. Eh, irú àgbà wo ni wọ́n fẹ́ jẹ́ náà kẹ́mi ló ṣe ilé kẹ́mi ló ṣe yẹn ó dà pé mi ò kàn máa ń jókòó ni ọmọ arákẹ́mi iṣẹ́ bí ọmọ rẹ̀. mo tún kẹ́mi láti dáná. tún kẹ́mi láti dáná lọ rẹpo fún mi ohun tó máa wà tó bá tún wọn ẹ̀kọ́ wọn kẹ́mi kó lọ rà wá bóyá ọmọ ọ̀dọ̀ ẹni kẹ́mi kò yé mi kẹ́mi ṣe lè kẹ́mi ṣe yẹn kí ló dé fẹ́ fọwọ́ lọ́mọ yìí. bá ṣe bí kó máa ṣe lọ ẹni tó jọ́sìn yẹn ni solution yẹn láì gbàgbọ́ tí ń sunkún sí kí ni solution tó mú wá ó kàn ń sunkún mi egbèrè ó kù sunkún mi egbèrè ṣé yẹn ló kàn ni. ọ̀nkù ẹ rọra pariwo ọmọdé please ṣe mọ̀ pé ẹ consider pé obìnrin ni àwọn obìnrin dẹ̀ wọn kí ń rínú gbọ́rọ̀ sí bá a ṣe máa bá a ṣe lè mú mọ́ra. dókítà má dá lóhùn jàrá àtọ́nà mo ti sọ pé kó ká àgbẹ̀ àtẹ̀tù àròsípìtì ọlọ́wọ́ àgbẹ̀ṣẹ̀ kò sùn. ara màmá ẹ̀ máa ya aṣọ ti gbọ́ sísí mi please stop crying igbe kọ́ ni solution kan tó wà lẹ́yìn sí i ẹ bẹ́ẹ̀ ṣe máa forí korí tẹ́ máa wá owó tá máa fi tọ́jú màmá òun ni best thing sìn please stop crying ẹ ẹ bá ti bẹ̀rẹ̀ treatment then ara màmá yẹn ti ń yàtọ̀ ó ti ń improve. but doctor the only thing mo fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé tó máa ṣetán ṣé gbogbo àpá ṣe máa kó lára. of course in fact ẹ tiẹ̀ ní mọ̀ wípé wọ́n ní wound rárá ah, it's just matter of time. ẹ máa mi kẹ́mi ṣe wá rí. Eh? Emma, excuse me, just a minute, please. Fair attention, patience. Bó ti gbèyí kọ́ni solution. Gbèyí kọ́ni solution. Àbúrò ìjọba ìgbà ẹ̀fín mú mi ẹ̀ka láti tèyí. Ọmọ ẹni tó mi ti fọ́n sí mi kò lè lọ sí ibi iṣẹ́ mi lọ sẹ́ni gbẹ̀. Ó kú. Bí mo ṣe yí mi, understand o. Bọ̀rọ̀ wo ṣe rí irú ló ṣe mí. Ọmọ àwọn òkè ṣé mo ń dọ́kọ̀ torí ti ẹnu ìbéèrè question lọ. Kì í ṣe torí tèmi torí mi mọ̀ ìgbé at least kò deep tó bẹ́ẹ̀ lọ́wọ́ dẹ̀ gbọ̀ ṣàkóso lọ títí èyí sì ń lọ lẹ́nìyàn tó tí méjì wọn bá ti dé kẹ bá mi gba kíyẹn lẹ tó bá ti dọ̀la màá gbà. Dájú. Ẹ ká sá. How are you? Báwo ni iṣẹ́? Òkìkí bá lọ́ra ẹ̀. Thank you. Ẹ̀yà Báwo ni iṣẹ́ àbá báwo ni iṣẹ́? Fine. Ẹ ah, ń bọ̀. Ẹ wà lọ́fíìsì. Ẹ wà lọ́fíìsì. Ẹ̀yà mi ní fresh. Ẹ kú iṣẹ́. Ẹ̀gbọ́n mi ìgbà wo ni nǹkan sá. adúpẹ́ fọlọ́. ṣé kò sí wa. olúwa ṣe. òkìkí ń kó báwo la báyìí. ee eh, olúwa máa ṣe òun ibùn wa jọba gan ni wà ní reception. ah really. yes nice nice nice. ó fún no problem ṣe bí òun ṣe dáadáa àwọn oògùn tí mo dẹ̀ kó fún yẹn ṣóun ló gbogbo ẹ̀ ṣá. àdúpẹ́ ó ṣàǹfẹ́ ni kó fọlá kìkì ṣáà ní ṣùgbọ́n ọlọ́wọ́ bá a dá wọlé bẹ́ẹ̀ mọ̀ náà ó ń lò even ń lò ṣùgbọ́n but ó dẹ̀ kàn dá fún ẹ náà lówó ẹ ló ló lágbára àdẹ̀mọ bí nàìjíríà ṣe rí. we are not talking that would be the best solution láti lè save life ọmọ yẹn mo ti sọ fún yín ó ti pẹ́ tí mo ti sọ fún yín pé ẹ jẹ́ ká operate ẹ ẹ jẹ́ ká operate ẹ tá a bá operate ẹ ibẹ̀ lọmọ yẹn ti lè ní àlàáfíà hmm. ẹ kàn ń sọ̀rọ̀ owó ni fáìn wá lámọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú ẹ nílò láti wá owó yẹn that is the only thing tẹ́ lè ṣe láti help life ọmọ yẹn. ọlọ́run á ràn wá lọ́wọ́ ṣùgbọ́n owó yẹn lágbára ṣùgbọ́n lábẹ́ bó ṣe ń kórè náà ọlọ́run á pèsè fún wa so lágbára ọlọ́run ẹ tábà ti rí lọ́tún lọ́sí tábà ti ṣe alájọ àjẹ́ kí ẹ gbọ́. kò sí wàhálà i will be expecting. even ogun náà mo wá àwọn oògùn tó fẹ́ gbà ní dísàmánà ni mo wá gbà. Eh, no problem màá ní kí nọ́ọ̀sì yẹn kókó fún yín nọ́ọ̀sì títí yeah bá mi attend sí ẹ̀gbọ́n mi ẹ lọ bá lọ́hùn-ún màmá mi ta all right kẹ́ni nice day all right sir. yóò gbé jẹ́ǹtù náà hunger kò kí la ṣáàbà kan lọ́wọ́ mi. ọmọ Mushin olóòṣà. ẹni wọ́n pààyàn ọ̀la àwọn kan jalè. ẹ dúró bí mo ṣiṣẹ́ a máa lọ nínú. wọ́n lọ mọ kọ̀nàkọ̀nà sílẹ̀ kọ̀nàkọ̀nà jalè. kọ̀nàkọ̀nà wo ni ọlá dà. idán ni mi tó ní understanding. ta ló fura sí. president Kuti ló kú ẹ. ní ìjọba Kuti. wàhálẹ̀. ọ̀tá pọ̀ wọ́n tán gọ́rùn-ún o. ìyàwó àwọn eléyà bójú ẹ̀ jẹ́ o. ó gbẹ́nu musu ó kílẹ̀ musu wàá pa musu lójú jẹ́. mi ò bá musu jẹ́ o. tìfùtìfù. ẹ̀pà kan ló jẹ mí wàá kọ̀kọ́ tàkàtàkàtà lórí ẹ̀. ìyẹn lọ́mọ máa wò wọn lẹ́yẹ mú. ṣòro tí ìgbà ta wà ní kékeré tí wọ́n máa ń pèrè ní òkú tó bá wá jọ ọmọ bó ṣe ń kọ́. olè tó pọ̀. èmi ni táyé kẹ́hìndé mi nù. táyé kan ni mo ní kẹ́hìndé méjì. mo ṣe lára rẹ̀ gan. ẹ̀yin gbogbo yín bá ti kàn kò lè rìn yín bá fi ń ẹ mọ̀ bọ̀ gbogbo tó ṣe mo ti ṣe pátá ṣẹ́gẹ́ àsìkò tó ti ṣe é gbà. ẹ má sọ pọ̀ ọ̀sán kan. ìyàwó mi àtọyún ẹ̀ gbogbo ló wà bá nǹkan jáde. ọwọ́ nu dẹ̀ kó mú. bàbá rẹ wò wọn ní dá ẹgbẹ sí gàrí rẹ o kó lómi fún ọkọ kó lómi fún ọkọ. How was that day? Mm. Ah? Kẹ́mi. Kẹ́mi. Condition tí mọ́mí wà báyìí ó So only ní láti lọ wá owó tó bá ti mọ̀ pé o ò fẹ́ kí màmá yẹn kú níbi tó ń wà yẹn. Owó. Yes. Dókítà kò síbi tí màá ti rówó. Ah so you are still there òun sọ wípé kò síbi tó ti máa rówó ṣé kí màmá yẹn lọ ni. ẹjọ torí ọlọ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí akẹmi kú ẹjọ dókítà kò síbi tí mo ti fẹ́ rówó. Kẹ́mi I've tried all my best are you getting it that is what we need right now we need money láì sí owó sí wòsàn. dókítà ẹjọ torí ọlọ kò síbi tá a fẹ́ wọ́wọ́ lọ ẹjọ kí akẹmi gbọ́dọ̀ kú. no problem mo ti lọ. ah olóore lẹ́yìn. fi yé mi pé for now kò sì tún mọ́ mi wá láyé ṣé sickness ẹ̀ lágbára gan ni. gbogbo owó tó wà lọ́wọ́ wa pátápátá la ti ná lé mọ́mì lórí o mọ́mì dẹ́tù ṣì wà lórí hospital bed ń bẹ̀ o òun ló jẹ́ kí n pè yín lórí fóun pé kí ọ̀nkú tẹ̀lé mi wá pé ká wá bá yín any amount tẹ bá tiẹ̀ lè fún wa ẹjọ́ nítorí ọlọ́run má jẹ́ kí mọ́mì kú ẹjọ́. but kí ni kò tí ì dájú ṣe sọ́dọ̀ tó wà lẹ́yìn. sáà tí má sọdún kí bọ̀dá mi ṣe anything lórí ẹ̀ à ń parọ́ fún yín ni o bọ̀dá mi ò dá sí ọ̀rọ̀ ọmọ mi kẹ́mi rárá rárá rárá in fact <clears throat> kọ́lọ́mọ́ yẹn ká ṣe àṣìgbé obìnrin torí pé mo rí wípé látìgbà tó ti rí fẹ́yàwó kejì yẹn báyìí gbogbo ìgbésí ayé wọn ò tiẹ̀ yí anybody kò yí ẹbí kò yí ara àwọn ọmọ wọn nìyí wọn ò tiẹ̀ care nípa anybody but èyí tó important ń ju ìsìn sá bí woman yẹn ò ṣe ní kú òun la bẹ̀rẹ̀ sí ní sáré káàkiri lé lórí ẹjọ́ ọlọ́run ràn yín lọ́wọ́ sá. ẹ ká tẹ sọ fún wa fẹ́yàwó kejì náà Mr. Akínwálé ọ̀dẹ̀ ń ṣe báyìí tẹ́lẹ̀ káàdì wá sọ pé òun àti madam wa ní ṣùkọ́ ìṣe pé oníṣẹ́ ìtọ́wà yẹn wọn máa ń kọ́ fi wọ́n lẹ̀ báyẹn náà. Ah, nǹkan tó bí mo dín sọ nìyẹn. ó yẹ kó ṣe tó lè ṣe lórí ẹ̀ ni. àìsàn ah, eh, kan. Ah, náà wà ń gbòòrò everybody ló ń sáré káàkiri bóun ṣe sọ fún mi pé ìfẹ́ àti olóró mi gan ká pè yín bóyá lè ní nǹkan tẹ̀ lè ṣe fún wa ni mo fi ní pòkè ká pè yín gbà yín àìsàn náà wà ń táwọn tó ń sáré káàkiri. àsìkò yìí eh, mo dẹ̀ fẹ́ ṣe pírọ́jẹ́tì kan tó yẹ kó wà fẹ́ẹ́fẹ́ nìkan táyà But anyway, màmá kan ṣe ṣe wọlé. ìdájì àṣírí bẹ owó láti máa bọ̀ lọ́dọ̀ yín torí ibi tó dé sí ó ti kọjá òye àwọn ọmọdé. observation mi ni wípé ó dàbí ni pé àwọn dókítà wọ́n kàn fi wá ṣe experiment because wọ́n á wá lónìí wọ́n á fa ẹ̀jẹ̀ wọ́n á gbà tọ̀ wọ́n á gba gbogbo ẹ̀ pẹ̀lú ẹ̀ kò tiẹ̀ sí improvement kankan sà gbogbo ẹ̀ kò wà lójú kan àwọn ilé ń sáré ọ̀hún kún sí ìbọ̀dá mi mi ti ẹ̀rí àti ẹ̀rí àti ẹ̀mọ́ wẹ́rẹ́ àbọ̀ ọ̀tún wọn ìyàwó tí wọ́n gbé dání ẹ̀ pé àwọn ni ò jẹ́ kán ráyè bóyá wà nú wọn dẹ̀ ni o wọn ti ẹ̀ dá sí gbogbo nǹkan tó wà lẹ́yìn sa gbogbo ìgbìyànjú wọn gbogbo eré wọn mo kàn wọlé o pé ah, níbi tó dé yìí alice a ní bàbá and ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ wà ń bì báyìí kí ogun kan máa lọ báyìí ká má tiẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ rárá ni mo fi ní kò ń wá bá mi lé ká wá sọ́dọ̀ yín ká bù yín gbọ́ kẹ́ ẹ mọ̀ kan tó ń ṣẹlẹ̀ sà sà ìrànlọ́wọ́ yín la fẹ́ o. n tẹ́ ń sọ fún mi sì ti bá gbọ́ ẹni pé ní ti mẹ́díkálì tẹ̀ fi ń tọ́ fún sìn àwọn dókítà ti ẹ̀rí nǹkan kan tó ń ṣe. àtọ̀ àtọ̀. Ah, ẹ wo ṣe máa gbódòdó ọ̀rọ̀ ibi tọ́rọ̀ dé báyìí tó bá kọjú sí wa ká kọjú sí i tó bá kẹ́yìn sí wa ká kẹ́yìn sí ó ti kà wá nìkan báyìí a gbọ́dọ̀ tún èrò ara wa ká tún pa ṣe máa gbódòdó ọ̀rọ̀ tí mẹ́díkà bá ń ṣe tiẹ̀ ẹ̀yìn ẹ̀ má jókòó ẹ̀ má jókòó ẹ̀ má jókòó ẹ̀ jáde sọ̀rọ̀ tó wà ńlẹ̀ ìmọ̀ràn tẹ́mi lè gbà yín nìyẹn. dáàdi ẹ ṣe gan fún àmọ̀ràn yín tẹ́lẹ̀ bí nǹkan tẹ́ sọ sá èmi gẹ́gẹ́ bí èèyàn kan mi ò ní àìdíà ibi tá a lè jáde lọ àtàwọn ọmọ inú òde ni mi ò rò pé bóyá ó ní àìdíà ibi tó lè jáde lọ so bọ̀dá tó dẹ̀ kàn bá wa dá sí àwọn làánà ń ṣe ìtòhùn wọn yìí so mo mọ̀ wípé ibi tọ́rọ̀ yìí dé sà gẹ́gẹ́ bí nǹkan tèmi àti ẹ̀ náà yìí jọ sọ gbogbo ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe fún wa gbogbo tẹ bá lè mú wa jáde gbà gbogbo bá ṣe máa rìn tí ara màmá wọn fi máa yá òun ló ṣe pàtàkì báyìí sá ìjọ ọlọ́run ní fi sílẹ̀ sá ẹbí yóò dẹ̀ ní dàrú lórí yín sá ẹ̀yin náà lára ní ẹjọ́ torí ọlọ́run sá. dáàdi ìjọ torí ọlọ́run ìmọ̀ pé náà ni last hope ta ní ẹjọ dáadáa ọmọ ẹni wí ẹ ẹjọ ẹ má jẹ́ kí wọn mú mi kó ẹjọ tó wà ah, lọ. kò ní kú ibi tọrọ dé báyìí kódà mm, a máa wá nǹkan ṣe sí kò ní kú mm, a máa wá nǹkan ṣe sí torí tó bá kú èmi náà àròjọ hmm. màá rojọ́ lọ́dọ̀ àwọn baba ńlá baba wa tán ti lọ nígbà padà dọ̀hùn gba báwo ni mo ṣe ṣe hmm. tó ti ṣe àmọ́ nǹkan tá a máa ṣe sí ṣe é ti gbọ́ ṣàṣeyẹ ẹ̀jẹ̀ máa lè jẹun báyìí tí ẹ máa lè jẹun báyìí kí àwọn yín gbóúnjẹ fún yín. ẹ má stress ara gba ẹsìn ìlàwó láti lọ wọn lọ síbítù lọ. kò sọ ara ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ ọmọ ọ̀dà máa ṣe sí ẹ kú ọ̀rọ̀ bí o. ṣọ́nà bro mi tí mo sọ à ń torí wàhálà kan bọ́ sórí wàhálà kan ṣùgbọ́n mo wá fòye àgbàlagbà tèmi wò pé báwọn ṣe ń ṣe tọ́lọ́ síbítù yẹn kémi náà tún fẹ́ ìdílé mi kí n wá bá wa rí nájà kí n mọ orú ọmọ tó ọjà kí n mọ orú èèyàn tó jẹ́ kó bá mi wò ó bá jójú láwọn nǹkan kan tá ṣe sí ká máa ṣe nù ilé ìwòsàn mọ́ ṣe tiẹ̀ gbogbo ẹ̀ ó gbára wọn dọ́gba torí n ò gbọdọ̀ fojú sunkún ẹ̀ àbúrò ló jẹ́ sí ibi. ọ̀la rẹ̀ ẹ kú àgbà àgbà ògùn orílẹ̀ ọpọlọ ẹ wò mí àjá àtàjá mú fún pípé ìjọra wọn ni a lè má ní pé nǹkan ṣe wá ká máa wá bí ìkó ẹ̀ lọ sí ọ̀sán it's not done like that ọmọ kan kó mọ̀ tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ máa gbé pẹ̀lú àwọn ìwà àwọn ká mọ̀ ṣe sí àwọn ká mọ̀ bí ewé tàbí níbo tó rẹ̀ lọ tó bá wá bí wọn ṣe là bẹ̀rẹ̀ dá ẹ̀ nígbà nígbà. arínájà mo dé abánijà má jẹ̀bi ẹni ẹ̀yin ìyá mi àgbààgbà ajígbọ́wọ́ fújà lẹ́kùkùté odidi mọ́dẹ̀ ẹni ìpórí mo ti jẹ́ mo ti mú mo sì ti ṣàgbọ̀n ṣàlẹ̀ wóríwórí ẹ dákun kí ni ń ṣarábìnrin yìí ẹ làwọn mi bí bàtà ṣe ń ké ní mẹ̀ṣẹ́ awúwa ló tù fẹ́ bá a bá fún mi lójú ayé wọn bá a bu mọ́ lẹ́sẹ̀ àrùn wàṣàwàṣà ẹ là ah ikú abírí ikú abìrì ikú àkọ̀kọ̀ ikú pabírí abírí kú ikú pabìrì abìrì rọ̀run ikú pàkọ̀kọ̀ omi agbè dò dànù ah bàbá. Hmm, adénájà. orí àìsàn tárábìnrin yìí wà òun ni ó kú sí o. ẹjọ gbọ́dọ̀ ọjọ́ mi má jẹ́ kí wọ́n yìn mí. àríwájà gbọ́dọ̀ kú ah, ní kó má bàa kú ìrìn jìbì ó gbọ́dọ̀ kú mo sì mọ̀ kó lè ṣe o gbogbo ọ̀nà tó bá gbégbà òní ó bá gbégbà ọmọ owó gbọdọ̀ kú lójú ọwọ́ àtẹ́kù ń bọ ní ìrùgbà. tó bá kọ̀ lókì ó ṣe ṣe ká fọ ní kọ̀rọ̀ mi tọwọ́ ọmọ làgbà ẹnìkan kì í gbà sí wọn ṣe tí òun àwọn olúmọ yóò fún mi ṣe tó bá rí bẹ́ẹ̀ ẹbọ là ó gbé o bẹ́ẹ̀ ni ẹbọ rà padà nítorí láti jọta láyé ti ń dáyé fíríìgì ọ̀hún ti ń sẹ̀ tóun fi ń yọ lókè sí ń kàkàrí gbọ̀ngbọ̀ngbọ̀n tọrọ bá fẹ́ gbú ni lójú ní ẹbọ là fi túmọ̀ ẹ̀. ìwò àrínájà wo di eléyìí bá wa gbé iye tí yóò bá náà wà ní kó jẹ́ kí n bọ́ gbòǹkó ètùtù kí n kówó ẹ̀wà kó bá wa rà n mọ̀ jẹ́ rárá rárá jẹ́ n kó lé wọ lọ́wọ́ lọ bá arun òtútù mo sì bá gbé lọ. ẹ gbọ́ mi àbí kẹ gbọ́ mi dáadáa ẹ̀jẹ̀ ni ó gbé. ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni ìyẹn jẹ́ bí ọmọ bíbí inú ìyàtọ̀ jẹ́jẹ́ kékeré mi. ṣùgbọ́n kò sí ohun tí ó ṣe ẹnikẹ́ni tó bá jẹ́jẹ́ tó bá gbé sí ohun tí ó ṣe olùgbẹ́lẹ́lẹ́ jẹ́ kí kò mọ̀ bọ̀. kékeré mi àwọn ọmọ ẹ̀ rẹ̀ ń gbọ́ ọlẹ́ báyà ibẹ̀ bọ̀. ẹ wo bàbá ẹ wo tí n bá ti délé mo máa lọ sọ fún sísá mi torí kò ń ṣe mí nìkan ni mọ́mí bíi so tí bá ti délé tí bá ti jábọ̀ fún wọn tó bá sọ á máa padà wá. olóhùn ni ó gbé. ṣé Aisha ló ló máa lọ sọ fún so ìwọ ò lè dá decide àfi kó ráìṣà ọmọ ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ awo gbígbé náà náà gbé bó bá ti sọ fún ẹ̀gbọ́n ẹ̀ ẹni tó bá fẹ́ gbé ní àwọn méjèèjì máa kún ẹ̀ láà kíákíá láṣẹ nǹka ẹ̀ ẹ̀ṣẹ̀. náà àdéhùn pé ojú hmm? tó bá ṣe ń pẹ́ sí òun ni kó ń súnmọ́ ìyá yín. nkó hmm, dẹ́yìn lẹ́yìn àti babaláwo sọ. aginjù ìbẹ̀rù láyé. nǹkan tó tiẹ̀ wá gbé èmi wá sọ́dọ̀ yín ni wípé mo ní kí n béèrè pé ṣé ẹ̀yin lẹ máa bá mọ́mì gbé ẹbọ tí babaláwo sọ. Ah, ah. kẹ́mi kí ló ń sọ tí ò dùn lẹ́nu ẹ̀ babaláwo sọ pé wọ́n máa gbé ẹbọ ó dẹ̀ ń bọ̀ lọ́dọ̀ tẹ̀mí ṣé o máa sọ pé o mọ̀ mí tẹ́lẹ̀ ni èmi ò lè gbé ẹbọ mo bí ẹ̀sìn tèmi ò fàyè gba gbogbo à ń bọ òrìṣà à ń gbẹ̀bọ̀ à ń ṣe gbogbo ẹ̀yìn. sista mi ẹ̀sìn ò gba ẹ̀yin láyè láti bá ìyá tó bí yín gbé ẹbọ ah <laughs> sista mi mọ́mí ò gbọ́dọ̀ kú o. kẹ́mi má ṣì mí gbọ́ mi ò sọ pé mọ́mí kọ́ ní ìyá mi àbí báwọn kọ́ ló bí mi o kì í dẹ́ ṣe pé mo sọ pé mi ò lè ṣe nǹkan fún mọ́mí ẹbọ yẹn gbogbo ní iṣu tó bá ní mi ò lè gbé ẹbọ kẹ́mi ẹ̀sìn ò fa kò fàyè gbà mí kò gbà mí láyè. sista mi ẹ fẹ̀ sílẹ̀ so gbogbo ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ yìí ń sìn yìí ẹ̀sìn yìí yìí náà lẹ̀ ṣe sọ so ẹ lè bá mọ́mì gbẹ̀bọ kẹ́mi hmm, hmm. èmi ni mo ní mi ò lè gbé ẹbọ mi ò ní pé mi ò condemn pé kẹ kẹ má gbé ẹbọ fún mọ́mì anybody ló lè gbé ẹbọ èmi ò. sista mi tí ẹ̀sìn ò bá gbà yín láyè láti bá ìyá tó bí yín gbé ẹbọ kí ìyá tó bí yín bá máa kú ẹ ṣe bẹ́ẹ̀ mi ò ṣẹ̀sìn èmi á gbé ẹ ìwọ lè gbé mi ni mo máa gbé ẹ máa gbé torí pé mi ò lè jẹ́ kí mọ́mì mi kú mo máa gbé. ní gbogbo ilé yìí irú orin wo gbogbo la fi kọ sí pẹ̀lú báyìí ẹ lóun máa ṣàánú mi wọ́n jẹ́ kí yàrá. Thank you. أستغفرك يا رحمن الرحيم أنا أمرت صلاة وأنا صلاة وأنا بعد صلاة وعيد وأنا صلاة وأنا دمنت يا رب صلاة وأكثر وأنا وصليت يا ذا الجلال والإكرام اللهم أجعل من كلامة لا إله إلا الله اللهم أفصل بكلامة لا إله إلا الله اللهم صل بكلامة لا إله إلا الله سبحانك إلا كنت من الصالحين سبحانك من يعلم اسمه كلام ويعرف مكان ويرسلون وإذا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين تبارك على صلوا على النبي الكريم صلى الله عليه وسلم adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba àṣekí àti ìgẹ̀ aláìlọ́wọ́ anábì ti jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run ọba kó bá ní mú ìkẹ́ fún anábì Aisha ọmọ wọnúọlá olómú ọ̀rọ̀ ọmọ mẹ́wàá pé kábọ̀ tọrọ àdúrà fún kí ìyá yìí kó lè jáde kúrò nínú àìsàn ọlọ́run bàdúgbò yà kó nínú àìsàn bàdúgbò yà kó nínú àìsàn bá ní fún ìyá náà ní ìwòsàn wọ́n fi àìsàn náà wọ́n fi gbẹ̀mí ìyá yìí tí o bá wá mú àìsàn náà kúrò lára ìyá yìí má jẹ́ kó padà sórí ọmọ má jẹ́ kó padà sórí ọmọ má jẹ́ kó padà sórí ọmọ torí kò sí ẹ̀dá tó kọjá àdánwò láyé àdátánìkọ́ ló má jẹ́ ká rí àdátánìkọ́ ló má jẹ́ ká sí kí ni. nínú ọ̀rọ̀ ọlọ́run ọba tí a kì í pè jẹ́rìí rọ́ nígbà àwọn ayé anabi wa anabi ayuba aleyhi salatu wa salam bí ànábì ayọba sì dojú kọ ìyàdánwò rí tí Ọlọ́run sì gbé ṣẹ́gun ẹ̀ látara bẹ́ẹ̀ ìyàwó lọ ọmọ lọ ẹbí lọ ará lọ ó sì padà tó wá sí kíni ó sì padà tó rí ìwòsàn ìyá yà Ọlọ́run bá ní fún ní ìwòsàn ìyá yà Ọlọ́run bá ní fún ní ìwòsàn ìyá yà Ọlọ́run bá ní fún ní ìwòsàn tí Ọlọ́run bá ti wá fún ìyá náà ní ìwòsàn kò ní padà sórí àwọn ọmọ ẹ̀ mọ́ kò ní padà sórí àwọn ọmọ ẹ̀ mọ́ so ẹ̀ ǹtáwà ṣe é sì ni pé ẹ̀yin àfà ẹ̀ tẹ́wọ́ àdúrà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 ولا يؤيتون بشيء من علمه إلا بمنشا شاء كرسي السماوات والأرض ولا يعود بسوما وهو العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين

nínú pàjọ lóko mọ̀jà láti yẹlẹ́wọ̀ yìí bẹ́bọ̀ òun lẹ̀ bẹ́bọ̀ òun lẹ̀. àtòrí àti ka ikú ní èkó wọn bá ń jẹ́ onídìmọ̀ sí onímọ̀ sí òkò ẹ̀yin lọ́mọ ká ní kọ́ yọrọ. tòmí ìyá rẹ ti ọ̀gẹ̀dẹ̀ lójú gbẹ́nàgbẹ́nà ó ti pátákó ẹ̀fọ́ lójú ajá ó ti dẹrù jẹjẹ ó ti dẹrù jẹjẹ òjì kùtùkùtù kápọ̀ọ̀là lọ́wọ́ ọjọ́ tí gbogbo bá wálé ajé ọjọ́ náà ní ṣọ̀kan náà bò bẹ́ẹ̀ bá ti yọ alémọ̀ràn àrẹ̀sà ìyá rẹ̀ tó ní òníyè àrẹ̀sà rẹ̀ ti yè ó ti fẹ́wé èyí òye sọgbà tó bá ti ya àyá rẹ tó ní kò ní dàgbà ó ti dàkúkọ gàgàrà ó ṣe tán tó fẹ́ máa jí wọn lójú ọrùn nítorí ara pápá làábẹ́tù ibi ìjàkìjà làábẹ́kùn ibi kìlọ̀kìlọ̀ ńlá abákòókò ara gbígbá ní ilé ìfẹ́ ìtagbagba náà bí bíi ajílẹ̀ tẹ̀tẹ̀ òjòjò oníṣòwò kó má lè nájà kòkó kó lárọ̀ tá lè wòmí ìyá rẹ̀ máa lọ́nú ayé kó máa mì sọ́ọ̀tù kó máa mì sọ́ọ̀tù kó tún ìyá rẹ̀ mọ́ ó yá dẹ́bọ̀ òun kọjá lẹ́ẹ̀mẹ́ta. mo yára Get apààyàn nìkan ló máa rí ìbàdàn tó máa pè ní kékeré. kékeré kẹ̀. I love this place. Sherry, first thing by the right thing, it's no problem. That is my rule. Exactly. Yes. Ìyẹn máa gbàgbé o. Mo mo já sí i. Ó tiẹ̀ ṣì ní sùúrù ká parí ẹ̀ lọ. Ẹ̀ ká bá wa parí ẹ̀ ká bá padà rí better rooms tó find jù tí bá fẹ́ change mind mi wà nígbà. bàbá ti ṣe ìjọba ti máa ń better ways ẹ̀hẹ̀ máa tún wá decide bóyá. torí pé ọ̀gọ̀gọ̀ ló kọ́ ni. ẹlọ ẹnjíníà níbo lẹ wà èmi ò máa ní time púpọ̀ ọ̀rọ̀ ẹ̀tẹ̀ má kú. àtòrí àtìkà ikán onígbò. Yeah, I'm fine, I'm fine. I'm more lala. Wow. Mo lala pé So, I'm going to zoo. So à ń wo àwọn ẹranko. So àwọn àwọn ẹranko yẹn lóríṣiríṣi lóríṣiríṣi. So bá a ṣe dé ibi tí ẹja wà, ìyẹn já tí báwo ni ayé ṣe ṣe ìrẹsàwé tó kété ìjọba wẹ̀ nínú odò fún ọ̀dà bí ìgbà tó yẹ pé inú wọn dùn ní lọ́ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ inú ìmọ̀ ìtẹ́lẹ̀ wá dùn tó gbogbo ojú ẹ̀ ní kò kìzẹ̀ ni yà so bí mo ṣe wá kìzẹ̀ ìgbà tó kọ̀ tó máa wẹ̀ gé mo kàn rí pé ẹ eh, o ti change o ti change sí more beautiful lady ju bó ṣe wà lọ of course ó rẹwà náà already ó tún wá rẹwà sí i so mo wá dédé ẹ adé tí adé kan pọ̀ dédé wá sórí ẹ̀. nígbà tó yẹ bẹ́ẹ̀ nígbà tí nígbà tí ètò máa wá wàá wá ṣọ́ọ̀kì ó ti yẹ láti rí ìkànnì wá chíǹkì sí i mi ìròyìn tuntun wà mí ẹ̀ dàgbà tó jẹ́ pé ìròyìn tó f adétúnrọ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú mi kàn dùn ní pé mi ṣe jù tí mo rí pé wáò ó mọ orí olólùfẹ́ mi ó ti wá ṣèjẹ́ sí a very pretty lady ó ti yẹ kó ó lè rí òun náírà rẹ̀ mo ṣe jì I love you so much, babe. Mo ṣe wà mo ti mú ìṣe bíi pé mo. Funke. Funke. mo ń da yín lọ. ta ló ń bá sọ̀rọ̀ yẹn. ta ni mi lè bá sọ̀rọ̀ èèyàn ló ń bá sọ̀rọ̀. èèyàn ló ń bá sọ̀rọ̀. èèyàn ló ń bá sọ̀rọ̀ sọ́kùnrin kọ́ ló ń bá sọ̀rọ̀ yẹn ni tó ń ṣàìmí sí òyà oníyàwá lẹ́nu ẹ̀ mo dẹ̀ wá mo àlọ́ lè dúró. ẹ ṣé ẹ ọkùnrin nìkan ni ẹ lè bá sọ̀rọ̀ ẹ ni. ó tiẹ̀ bẹ̀rù. àkìlọ́fẹ́ bẹ́ẹ̀ mi lẹ́rù ṣé mi free láti báyọ̀ sọ̀rọ̀ ni nínú ilé and again ṣọkùnrin nìkan nìyẹn lè máa sọ fún pé òyà oníyàwá o I miss you o ṣọkùnrin nìkan nìyẹn. sọtọ ọtẹ ló ń pè mí ni ṣé tí wọn bá ń bọkùnrin sọ̀rọ̀ tàbí ń bọbìnrin sọ̀rọ̀ so mi ni mọ. tí bá ń bọkùnrin sọ̀rọ̀ kí lẹ fẹ́ ṣe. lẹ́nu ẹ fúnkẹ́. ibi tí a bá fẹ́ rí ìdẹ̀ sí kẹ́ rí ìdẹ̀ sí kí ló fẹ́ ṣẹlẹ̀. inú lẹ́mi. mo mọ. o ti ń yàlè fúnkẹ́. ah <laughs> eh, eh, in fact gbogbo ariwo tẹ́ ń pa yóò ń bí mi inú tí máa ń kó bí mi inú rọ ni mò ń pa kẹrin fúnkẹ fúnkẹ fúnkẹ bí pẹfẹ náà fúnkẹ yẹn adọ́nu nílé ni mo dẹ̀ lè sọ̀rọ̀ bó ṣe wù mí nínú ilé ẹ dẹ̀ ń pariwo fúnkẹ fúnkẹ. ṣé mi ò rò pé o mọ ẹni ṣé ṣé o mọ pé mi mọ àwọn wájú ẹ ni. mo rí ẹ ojú mi ò fọ mo rí ẹ. o mọ pé mi mọ àwọn wájú. dáàbì kẹ́mi mo rí ẹ dáadáa ojú mi ò fọ kí ló ṣẹlẹ̀ gan-an. èmi Akínwálé ló ń bá sọ̀rọ̀ báyìí. Akínwálé kí ni ṣé fẹ́ náà mi ni ẹ jọ. mo kẹ́rù. èmi ni fún kẹ́ńgó ló ń bá sọ̀rọ̀ confidently pé kí ni mo fẹ́ ṣe sọ fún kẹ́tì ń ní àlè. mo ti fi iná sórí òrùlé sùn mo ti fi iná sórí òrùlé sùn èmi. all right all right. pípọ́n ló lóko pípàkúté ni màá fojú ẹ̀ rí màá bò wàá mọ̀ pé èmi ò ṣe é ṣòṣì sí ó dúró níwájú mi àtúntò ẹ̀ tí aṣọ ti ń yàn lè mi lára tí mi ò mọ̀. Ah! aginjù ìbẹ̀rù láyé aginjù ìbẹ̀rù láyé wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n wí bẹ́ẹ̀ mo bá bẹ́ẹ̀. tó bá gbé wọn léyìn tán wá fi gé ẹ jẹ. òfin mi lẹ̀ sílé wọ́n ló kó wá bẹ́yàn kan bí so ebi ló wá. inú ilé ọkọ tèmi lèmi wà. mo kẹran. mo kẹran ọkọ mo wà nílé ọkọ mi. fúnkẹ́. yes. ta lọkọ ẹ. <laughs> kí lè mi ṣe jẹ́ ẹ lè lọ béèrè yẹn lọ́wọ́ google because ifá ti wà ní google. so so ifá wà ní google. of course ifá wà ní oh, google. oh gosh èmi gan ti gbàgbé. ok ok ẹranko tí mò ń wo yìí ó dàbẹ́ ni pé mo ti pàdé ẹ̀ lẹ́ẹ̀kan rí. èèyàn tó wà níwájú kò ń ṣe pé ó dàbí àtìpàdé rí tí mo fẹ́ jù yín ní left níjọ́ yẹn tẹ́ fi sọ fún mi pé mo ń ṣe ọwọ́ bíi gbígbà tí mo gba table tennis tí mo ní tó bá bá yín ṣe é kó padà bá yín sí <laughs> ọwọ́ table tennis yẹn ti padà bá yín. yes. so ẹ dirì kí ṣe mọ́ mi ó mọ̀ bébí ìṣàlàyé fún jẹ́ kó mọ̀. Eh, bí wọ́n ṣe máa ń treat bàbá onílẹ̀kẹ̀ tí ò bá lọ́gbọ́n lórí bíi títí ẹ̀ òun là ṣe treat ẹ̀. ẹ̀fọn ni o sẹ̀tì tó dẹ́yìn lẹ́yìn mi lọ ó sì kọ́ tẹ́mi fẹ́ fi yín ṣe jáde kẹ́mi ẹ yé pè mí mọ́ ìjọ torí ọlọ́run kí ló ṣẹlẹ̀ gangan ṣé nǹkan mi ò sí ń bẹ̀ fún yín ẹ má pè mí mọ́ ni mo sọ fún yín ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ jọ̀ọ́ please ah ṣe ẹ máa gbà mí kẹ́ ẹ̀. so <laughs> máa yóò ti dẹ̀yìn. kò máa dẹ̀yìn lẹ́yìn mi mi tẹ̀tí mọ bó tún ṣe mọ nọ́mbà mi àmì tó tún fún tó tún bẹ̀rẹ̀ sí ń pè mí. ìmọ̀ rú ti máa ìrìn náà mo fẹ́ fẹ́ mi mo fẹ́ fẹ́ mi mo fẹ́ gbé ẹ tán mo fẹ́ gbé ẹ sínú ilé mi ṣé o lè kó fọ́ ni. ṣé o mọ̀ pé a lè achieve lára máa yẹ. a ṣe ìwọ́n ti pè mí gẹ́tì. ìwà á kàn sọ fún un pé o ti gbọ́ o ti gbà ni then drama start from there. mo ti gbọ́ mo ti gbà. yes. ah no no no okay please mi like rọrùn tó sọ yẹn wọn ní ṣe máa ní kí lọ sọ bàbá yẹn pé mo ti gbọ́ mo ti gbà. Ah, ah. rọrọ wo ló ń sọ jáde lẹ́nu ẹ̀ kí n lè fẹ́ bàbá kẹ́mi tó ti márì tó ti bímọ bíi mẹ́ta mẹ́rin àbí bàbá ó sì fi máa sọ rọrọ bẹ́ẹ̀ sí mi pé kí n lọ fẹ́ bàbá kẹ́mi ṣe bí drama la fi ṣe fún un dẹ́yìn gbogbo nǹkan tí o bá ti ń béèrè lọ́wọ́ ẹ̀ a máa ṣe fún ẹ tabade ti gba gbogbo nǹkan ta fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tán adẹ́jẹ́ kó mọ̀ pé dírámà là ń ṣe fóun hmm. that's all. Hmm, ké ó máa ń dùn báyìí àbẹ́ èèyàn ọkùnrin kan ẹ máa tó obìnrin pé kẹjọ pílẹ̀ wọn gé nǹkan pẹ̀lú àwọn ọkùnrin àwọn ọkùnrin kan kẹjọ máa gbà ń wọnú fíìmù tá bá ṣe gbogbo dírámà yẹn tó ń sin tagbá gbogbo nǹkan tá fẹ́ gbà ìbẹ̀lẹ̀ ọkùnrin ti máa sọ wípé tí bá tiẹ̀ ní kó lọ ṣerú ẹ̀ ṣe yẹ kó ṣe. ẹ nígbà tí o ṣe wípé tóbìnrin náà bá débẹ̀ drama ta sọ pé kó lọ play o máa sọ di reality iṣẹ́ tí bàbá débẹ̀ wọ́n fẹ́ sọ di reality ni. pẹ̀lú ta ni. ẹ tó máa padà sọ pé bàbá Kẹ́mi mà ti ń fún mi lówó bàbá Kẹ́mi náà máa mọ̀ ṣe jù. ṣé o mọ̀ pé ètò rẹ tó gọ̀ lọ́lọ́run ṣe dá wa ta àwa náà dẹ̀ nígbàdúrà kí ẹni tó gọ̀ kó gbọ́n á lè máa rí wọn rẹ́ jẹ. ọ̀la ẹ̀ tí wọ́n lọ́wọ́ ti sọ̀rọ̀ a ní láti kọ́ mọ́ ìwọ́n exactly She ẹ ṣe bó nífẹ̀ẹ́ ó fẹ́ ìfẹ́ ni. you ṣe ọkọ mi wàhálà máa kọ lẹ́kọ̀ọ́ olóògbọ̀n ni ó máa gbọ́ kíákíá. ọ̀kì ẹ ṣe mo dúpẹ́ àlàyé yìí mi. wá wọ̀ mí fúnkẹ́ wà lóòótọ́ eléyìí wò ni mm. wà á fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ wà á dé kájẹ́ kí máa bá tẹ̀lé méjèèjì. irọ́ ni ìwọ ìbílẹ̀ ni ìwọ english là wà kò sẹ́nìtì tó lè ṣe tó lè rà wá kí ló ṣe. bébì jẹ́ kí n tẹ̀ ṣàlàyé fún kò tí mò bó ṣe nà. jẹ́ kí n jẹ́ kó mọ̀. èmi. ìwọ kó torí lè pé o ṣì ń sọ̀rọ̀ ẹnu ẹ̀ sì ń yọ ọ̀ tí mo bó ṣe ń lọ tí mo kọ́ tó ń ṣẹlẹ̀. sórí gbogbo létò tẹ̀ ṣe ń gbé yẹn. how many days can I come for another year? five days ṣe ti gbọ́ bọ̀kọ mi ṣe sọ. kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ilé mi. ó ti di tèmi nì. ilé tèmi di. ṣọ́ọ̀bù gbà pé orúkọ mi ló fi sí. ṣọ́ọ̀bù gbogbo nǹkan gbàtí ìfẹ́ ń sí ẹ lórí tí mo ń tọ́ ọbẹ̀ lọ́pọ̀ ọ̀sán kò ti change ó ti change orúkọ mi sí gbogbo nǹkan jẹ́ kí n sọ kọ́kọ́ fún gbogbo tó wà ní àkáǹtì ẹ̀ mo ti withdraw sí ní bébì mi so ò ní nǹkan kan mọ́ ọ́ kí fún yín five days. ṣọ ṣe ṣe yẹ. wọ́n á gbẹ́rù gbogbo ni wọ́n á ba tẹ̀yìn méjèèjì jẹ àwọn tó bí yín á bá yín sunkún. ó dàbí pé orí irúmọlẹ̀ dàrú irúmọlẹ̀ stupid. ẹranko yìí àti wọ́n fúnkẹ́ ta ló tiẹ̀ gúnyán fún ẹ̀mí ìjìnà tó lítọ̀dọ̀ ìṣòro. <laughs> mọ́mì mi ni my mom compound. Oh, kíkìrà ni mọ́mì ah, ah, ah, oh, oh, mi. ọbẹ̀ mọ́mì dùn gan o. so iyán ọjà ẹ̀ ni mo ń sọ àbí. ẹ tẹ̀lé. <laughs> fúnkẹ́ wàá wá omi lójú òní ṣeré ń bẹ owó ìkọ̀ọ̀kan. dádì nǹkan mò ń pe nọ́mbà àwọn nọ́mbà àwọn ò lọ. Ah. dádì tẹ̀ ń pè ẹ́ tí nọ́mbà wọn bá lọ gan ọkọ ni màá gbé. kí ló ṣẹlẹ̀. Ah, mọ́mí dádì ti late wọ́n ti kú. omi ń pe dádì kú. bẹ́ẹ̀ni. abájọ mo ṣáà pé mò ń pe nọ́mbà àwọn mò ń pe nọ́mbà mi ìrẹ́yìn mi ìrẹ́yìn kankan pìkẹ́. dádì ti ah, o mọ́mí ń kọ́ ah mọ́mí àlàáfíà ni mọ́mí wa. àlàáfíà lọ ra bẹ́ẹ̀ ni ma. kò sí problem ibo lẹ wá ń lọ nínú estate wa. ọ̀pẹ̀ mi ló yọ̀ǹkù àgọ́ńbẹ̀ problem màá rí ẹ ṣùgbọ́. ẹ ṣe gan ma ọ ẹ ṣe ma ọ bá mi kí mọ́ mi o. all right ma. bí eré ó dọ̀sà ó dòfin òkun yí kárí ayé ṣòdẹ̀mọ̀ kó rí omi láyé gbé ah, ah, ah, àdìtún láyé èlò ló fẹ́ ọ̀rẹ́ mi ó dọ̀wọ́ òòṣà òkè ó ó dọ̀wọ́ àrínú òde. kí ló fẹ́ láti ṣàkíyèsí pé wọ́n lọ rẹ́ǹtì. ṣé ìjà olójú mọ́tò kọ́ má lè ní kẹ́mi ọ̀dẹ̀ kàrámọ̀ tí mo tẹ̀lé pé ó jẹ́ five k kọ́ máa kó dẹ̀. dájú ilé ìtàn tiẹ̀ tún lè kọ̀kọ́ sọ pé àgbègbè àwọn. ṣé kì í ṣe pé ìfọ̀kọ́ ìdílé tó lọ. ẹ má ṣe kó wà ọkọ̀ òkú ìtọ́jú mi ojú mi tí ìwọ nǹkan orí oúnjẹ wò dáná. nídìí ìlú ayé pépé pé ìmọ̀ aṣọ́kọ̀ àtìyàwó ara yín ṣùgbọ́n náà ṣe mọ́mí ẹ̀yin láti máa dúpẹ́ lọ́wọ́ mi ẹ̀tọ́ mi lèmi náà ń ṣe gbogbo nǹkan tí ẹ kì í ṣe ni mo ń ṣe ẹ máa dúpẹ́ mọ́mí ẹ máa wọrí. ẹ ẹ kí n dúpẹ́ wọ́n ní tó bá dúpẹ́ orí èmi á rí mi ìgbà mi kí n dúpẹ́ owó ọkọ mi àwọn afẹ́ kò ṣe jẹ́jẹ́ o ìtẹríba nìyẹn fi ń gbélé ọkọ o ṣùgbọ́n owó ọ̀kan tọkọ ẹ bá fẹ́ òun kò bá fẹ́ o nítorí ọlọ́run ìfọlọ́run bàbẹ̀ ẹ wá ṣọ̀rọ̀ ara yín pé ìṣòro níyà yín o ìwọ náà rí bí gbogbo láìfù bàbẹ̀ ẹ̀ ṣe padà pọ̀ sí kọ́lọ́mbà wà fún un kẹ́ àmọ́ gbogbo àdúrà pé gbogbo àwọn ọmọ mi pátápátá màá tún wà láyé láti bẹ̀ tọ́ àmì wà láì <laughs> ah, fi ṣe lájòlejò báyìí. Eh, mọ́mí àlejò kẹ́ ilé mi ni mo wà eh, ilé mi wà eh, mọ́mí um, mo ti bá yín sọ̀rọ̀ kan nígbà kan lórí apartment tí ẹ wà yìí tó táyà tẹ máa kúrò níbí báyìí o. ilé tẹ máa gbé mú mi ó ti wà nílẹ̀ bó jẹ́ this week ni àbí next week lẹ́fẹ̀ẹ́ kúrò báyìí ẹ kò jẹ́ kí mọ̀ ẹ máa mú lọ síbẹ̀ gbogbo ẹ ti wà steadily. ẹ ṣé mo dúpẹ́ ìbúlẹ̀ eh, wá rà rent ilé náà sí fún wa. rárá ọmọ mi a kọ́ ilé fún yẹn. ẹ kọ́lé fún mi. <laughs> ṣé pé bá padà jẹ wọn mọ ah! ẹlẹ́dàá ni máa dúpẹ́ o ṣé pé máa dẹni tó nílé lórí lékè ọlọ́run àbámi wà pẹ̀lú ẹ̀ tí bá ní kí n máa sọ̀rọ̀ mo lè padà lọ ṣépè. àwọn mi. gbogbo àdáwọ́lé ẹ bá máa yọrí sí mi iwájú iwájú bá ẹlẹgbẹ́ ìbùsẹ̀ máa máa ré sí i ẹ tó wá ní kó má rí jẹ òun ni ò ní rí jẹ ó wà ní taṣọ àgbàwọlẹ sórí pàtó ọmọ mi ẹ pẹpẹpẹpẹ ẹ fi wú parí báyìí ẹ fẹ́ lè dìde. ẹ bá yọ ọ yìí. inú mi dùn o ṣe mo dúpẹ́ ẹ̀ẹ́ a tó tó tó báyìí ni. oúnjẹ ọmọ ni àlọ́ ẹ̀dẹ̀kùnlẹ̀kùn láéláé. èmi mo tó po kíkì rẹ jẹ́kíjẹ́kí kí ní ká yé ọ mo lè kéré lójú o mo dàgbà sí. Hmm. ẹyin tẹ́ ẹ tú mi di kókó láì mọ bí wọ́n ṣe gbìn ín rèé àbí ti yín ọ̀tá. tí mo fi jáde nílé látàárọ̀ tí mo dé this late ọmọ yóò sí lólè yìí. ṣe ni ìtajì ti ẹ̀ píṣọ́ ẹ̀. torí kúkú wa kò ẹ̀ ti ń dáná oúnjẹ fún anikúkú. ṣe orí kan tó ń ṣe kó dẹ̀ ń lọ́mọ bí. tàbá kúlẹ̀ wọn náà kúlẹ̀ tàbá kúlẹ̀ tàbá tàbá. ṣe dánwó dánwó wò fi mọ̀nàmọ́ná hàn wọ́n já wọn lọ́rẹ́ mọ́jọ́ lójú ọgbẹ́. ó àwọn màjèsí ń wèrè ògbélé yìí lájọ mo ti dáyé bí wọn ní bí ọba lọ́wọ́ ayé nú ọmọ ọjọ́ mẹ́jọ ọgbọ́dọ̀ yá wò. tí ìbára yẹn pa nǹkan máa ṣe mí orí ọmọ fọ mi ọ̀dà máa jọ yá ẹ lójú. tó bá wù ọkọ ọlọ́kọ láyé tó ṣàbíamọ láyé rẹ àfikún ọfẹ kàbí. agbájẹ náwó bàbá ẹ náà ògùn òun gbọgbọ ògùn kí ló kan owó àwà kí ló kan màálù pẹ̀lú náà dà láyé tó ti dé bẹ́ẹ̀ tó máa pa ṣé lóòótọ́ ni wípé ẹgbẹ́ àbúrò wa tí ò tẹ ẹ̀tọ́ mi ìdí wa lẹ́fẹ́ lọ́kọ sílé. ẹ gbọ́ ya ẹja àgọ́rì ọkọ̀ ẹ ayẹ. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀dájọ́ lẹ̀ kó súnlẹ̀ ilé. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀dájọ́ lẹ̀ kó súnlẹ̀ ilé. máa jó yín